àlàyé tàbí ìbéèrè lórí ọjà owó move money ẹ tẹ òǹtẹ̀ ọ̀kan láti mọ owó tí ò ná yín tẹ́ bá fẹ́ fowó ránṣẹ́ ní àwùjọ orílẹ̀-èdè wa ẹ tẹ òǹtẹ̀ èjì láti mọ owó tí ò ná yín fún ìfowóránṣẹ́ sílùú òkèèrè ẹ òǹtẹ̀ ẹ̀ta fún ìṣirò àwọn ọjà àwọn oníbàárà wa ẹ tẹ òǹtẹ̀ ẹ̀rin Fún ìṣirò àwọn tá à ń pín ọjà wa fún, ẹ tẹ òǹtẹ̀ àárún láti gbọ́ àlàyé tó kọjá, ẹ tẹ ẹ̀sán láti padà sí ìpele àlàyé tó kọjá, ẹ tẹ òǹtẹ̀